yẹn o. ẹ̀yin onílù yẹn hello ẹ̀yin onílù yẹn ó ti tó ẹ ṣe ẹ ṣe. láàyè láàyè òṣùpá òun ló wọlé yìí òun lè lérè tèmí òun lè the star musician for today. omi gbómi ọ̀gbẹ́ni. bákan náà mo recognize baálé ibi tí a wà yìí ìyẹn baálé mọ̀wé tán chief ọ̀làtúndé. Babátúndé Ọ̀sẹ́yàdé ẹ bá mi ṣe dára ó lè mú o. Ẹjọ́ ọba ẹlẹ́dàmú olówó ẹ̀jẹ̀ darí ni o, àwọn èèyàn fẹ́ mọ̀ yìí. Àwọn náà náwó lórí ẹ̀jẹ̀bù yẹn. Ẹ̀kú dìde, ẹ̀kú gbà rẹ lálejò. Bákan náà, mo ń kí ni ẹ̀kú gbogbo sí. Báyọ̀. ti tàníù ọdẹ bíi balẹ̀ sálẹ̀ mọ́ ẹ̀fọ́ mi ti bá lálẹ́ fún wa o. The DPO from Mowe division CFP Francis Aboma ẹ bá mi fún ní àtẹ́wọ́ tó rinlẹ̀ dáadáa. gbogbo èyí tá a wà wájú bá wa kó òun kárí àwọn tá a ń pè jọ. ilé ìwọ̀n rè é fayé lẹ́nìí èyí lọ́ba àjíjí ọmọ àdìgẹ́ èyí lọ́ba tó mọ gbogbo ọba tó ṣe gbogbo èyí lọ́yí náà láti ti bìí ajíbọ́dá wúrà ọ̀pá nígbà asọ̀bìdé ọba lẹ́nu ọba lẹ́nu ọba títí ayé ẹ̀ ní gbogbo elédùnmọ̀rẹ̀ ẹlẹ́yìn àti àkàlíyè ọba tó lọ fún kẹsẹ̀ ọba tí ìta ẹ̀ gbòòrò pé kábíyèsí rẹ̀ òwe lẹ́dùnmọ̀. sáàrin wa káàbọ̀ sáàrin wa ó yá o gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà gbòòsà àtẹwọ́ ẹyin tó nílẹ̀ ẹ máa bá mi fún ààrẹ bọ́ọ̀ bá ṣe fẹ́ kẹ́lẹ́ dá ààrẹ ó bù kún ẹ tó máa bá rẹ látẹ̀wọ́ bọ́ọ̀ bá ṣe fẹ́ kí òrìṣà tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò kọ́kọ́ yọ́nú sí ẹ máa bá rẹ̀ látẹ̀wọ́. bẹ́ẹ̀ni ẹ ṣe púpọ̀. the olú of Ìgbẹ̀yìnland ẹ bá mi ṣe kábíyèsí fún wọn. lẹ́ẹ̀kan sí i lẹ́ẹ̀kan sí o akíkábíyèsí. ìṣẹ̀ṣẹ̀ ìfowópamọ́ tuntun ó ń ta bàbá ìṣẹ̀ṣẹ̀ ẹwà bá ní sòrò kó wà o ìṣẹ̀ṣe o ọba ètùtù òṣòro ń ta ọba ìṣẹ̀ṣe ẹwà bá ní sòrò kó wà o. Òrèrè pápá ìgbà ìbò ibà ìbò má bá òwe. bàjẹ́ má tọmọ rẹ̀ ayé o ìṣẹ̀ṣẹ̀ o má bá yìí tuntun òṣèré ń ta má bá yìí ṣẹṣẹ́ ẹ wá bá mi ṣòro kọ́ o. òwèrè ni ọba yìí ìbá ìbò ìbá ìbò ọba òwèrè báwo bá pàwò ilẹ̀ ló dà o ìṣẹ̀ṣẹ̀ ọba yìí e tuntun òṣòro ń ta ọba ìṣẹ̀ṣẹ̀ ẹwà bá kẹjọ. ìgbò ìbà ìgbò ọba òwòrè báwo bá pa òyìn ilẹ̀ ló dá o ìṣẹ̀ṣe o ọba ètùtù òṣèré ta ọba ìṣẹ̀ṣe ẹ̀wọ̀n máa ní ṣòro bọ́bá o. àbò wẹ̀rẹ̀ bá wẹ̀rẹ̀ bá mo lè lè fọwọ́ sọ̀rọ̀ mi gbẹ́pọ̀ mọ́ Yorùbá ní mi torí mo dúró déédéé ní tọkàntara. iṣẹ́ ogun rán yorùbá sọ wípé wọn kà ní ogun kan ló kọ sí. wọ́n sọ pé wọ́n lọ́rùn ọ̀nà kákà ń gbóná. wọ́n sọ pé olórí ogun ẹ̀rọ̀gùn bá ti yí. Àgbà ló tọrọ ó lọ olórí ogun. Ìgbàdé àrọ́gùn bá ti yí. Ọba ló bẹ yíyẹ rípọ̀ olórí ogun. Ìgbàdé àrọ́gùn bá ti yí. ìmọ̀ àwọn olóyè bàbá mi. Ọba láyé ló bàbá mi. Mọ́rí àwọn olóyè bàbá mi. Olúkúlẹ̀ ìmọ̀ àwọn olóyè bàbá mi ìyàwó rẹ̀ olúkunlé. Ọ̀jẹ̀ládé o, kárẹ́ bá lórí bàbá rẹ̀ olúkunlé. Olúkunlé. Ọ̀jẹ̀ládé oyè abọ́rí bàbá rẹ̀ olúkunlé. Lórí sọ pé kàkà ó ti ń gbọ̀ olórí ogun ààrẹ ìgbésí ń pa olórí ogun ìgbàlú lọ́gbọ̀n má ti. Pẹ̀lú lọ́wọ́ rẹ̀ ti ń pa olórí ogun ìgbàlú lọ́gbọ̀n má ti. Ọlọ́dàbí òwò ọ̀rọ̀ ògùn lẹ́mú sùn lẹ́mú ọ̀rọ̀ ògùn lẹ́mú sọ lọ́jà nígbà nígbà. Ọ̀rọ̀ ògùn lẹ́mú sùn lọ́jà. Ọdún bá dé máa bẹ́ gbàdá. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Tọdún bá dé máa bẹ̀rù lẹ́yìn o ọ̀rọ̀ yìí á dà rí ẹnu lórí ìdílé ọ̀rọ̀ yìí ada dà ariwo ọ̀rọ̀ yìí á dà ariwo ọ̀rọ̀ yìí á dà ariwo. ẹgbọ́n náà kí lélẹ́kùn lè ṣe tó jẹ̀bi ọlọ́run kí lélẹ́kùn lè ṣe tó jẹ̀bi ọlọ́run àgbà òun sáìlì lè ṣe tó jẹ̀ bí ọ̀nà. Ìdèdè kò lè ṣe tó jẹ̀ bí ọ̀nà. Olóbóló ọ̀dà.